wọn máa fi pàdé ara wọn wọn máa dọ̀nù síra sí ìgbà tí ọ̀kan nínú wọn tó bá ní pàdé ọ̀kan nínú àwọn mẹ̀lẹ́bí àtẹ̀lẹ̀ Muhammad sọ̀rọ̀ lọ àwọn àríwá àríwá sẹ́lẹ̀ àwọn fura pé wọn máa da ojú wọn àti máa pọ̀ kàjẹ́ bẹ́ẹ̀ nípa àwọn ọmọ pa wọn sí àìdá àti wọn. Àlejò sọ̀rọ̀ lọ àwọn àríwá sẹ́lẹ̀ wọ́n ti sọ nígbà tí gbọ́ ọ̀rọ̀ yìí àwọn ọ̀lẹ́ni náà ti rí ẹ̀lẹ̀ mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra láàyè obìnrin òun òun ní jẹ́ tó gbàgbọ́ ẹ̀sẹ̀ àyòkè kúrò fún mi lẹ́ wọ́n ní pa ọ̀rẹ́ sí títí tó ń fi fẹ́ràn ìtorí tọ́lọ́ àti nítorí ìdíjẹ́tẹ̀ ẹgbẹ́ mọ̀lẹ́bí lẹ́yìn rẹ̀ àtàwọn amúnadé ti ní wa tí ń tọ́ka sí bí àwọn bí àlẹ́ Muhammad sọ̀rọ̀ wà wà ní wà ní ìṣẹ́lẹ̀ náà ti ṣe pàtàkì tó àti bí ó ti ṣe pàtàkì ibi tí òun bá lóò lọ́dọ̀ tí ń tẹ̀lé súnà ànábì sọ̀rọ̀ wà wà ní ìṣẹ́lẹ̀ ó ní ìfẹ́ ó wá nínú àdé ànábì sọ̀rọ̀ wà ní ìṣẹ́lẹ̀ wọn ni ìnà lọ́ọ̀ha ìnà lọ́ọ̀ha sọ́ọ̀ha من بني إسماعيل كنانة واصطفى من كنانة قريش واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم النبي صلى الله عليه وسلم قلنا جاءت ونظرا قصة عوام كنانة من عوام إسماعيل النبي إسماعيل عليه السلام قدم فوق من عوام ọmọ من كنانة كنانة ní kìnánà ọlọ́run ọba wá sẹ̀sà àwọn ọmọ kìnnìkan láti mú àwọn ọmọ ìsmáyé ọlọ́run tí wọ́n lẹ́nu tọ́ka jù. wọ́n pọ́fà mí kìnnìkan ẹ̀jẹ̀ kùrẹ́ṣẹ́ ọlọ́run tí wàá tún sẹ̀sà àwọn kùrẹ́ṣẹ́ láti mú àwọn kìnnìkan. kìnnìkan dà ẹ̀rọ bá nàbí ìsmáyé láàrin ìṣẹ̀lẹ̀ mọ́ga òkú títà lóṣù mọ́ nígbà àwọn ọmọ ṣùgbọ́n nínú àwọn ọmọ tó bí ọlọ́run ṣe ṣàkínánà ó ti lẹ́nu tọ́gbà yìí. ó ṣẹ̀ṣà àwọn ọmọ kìnánà nínú àwọn ọmọ ìsmail. ọlọ́run wá ṣẹ̀ṣà kùrẹ́ṣì nínú àwọn ọmọ kìnánà. àwọn kìnánà tí wọ́n ṣà lẹ́ṣà nínú wọn lọ́rọ̀ tó wá ṣẹ̀ṣà kùrẹ́ṣì. واصطفى من قريش بني هاشم هو انتزع وما هاشم nínú àwọn ọkùnrin yìí ọ̀gá hashim onídàáni bàbá ńlá ànábì ọ̀rọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ ẹ̀sìn ìwà bẹ́ẹ̀ tó ẹni oní Muhammad ọmọ àdìlẹ́ ọmọ àdìmú sọ́rí ọmọ hashim ó tẹ̀sà àwọn ọmọ hashim nínú àwọn Quraysh. واصطفاني من بني هاشم ọlọ́run tí wọ́n á sa èmi lẹ́sà nínú àwọn ọmọ hashim ó túmọ̀ sí kí ànábì ọ̀sọ̀rọ̀ àlùsọ́nù òun lẹ́sà nínú ẹ̀sà nínú ẹ̀sà nínú ẹ̀sà nínú ẹ̀sà òun lọ́gà nínú gbogbo ọmọ ànábì adam pátákà àpà. sísan ní lọ́dà ọ̀nà ìgbé ọlọ́run rán ọdá èèyàn yẹn rí pẹ̀lú fífún yẹn lọ́lá ètò òsì báwọn míì nínú àwọn ẹ̀dá tó dá. eléyìí fi hàn ìgbà tó ní wọ́n sa àwọn ẹlẹ́sà nínú àwọn kan àwọn kan nínú àwọn ilé yẹn àwọn kan nínú àwọn ilé yẹn náà tó bá tó bá kan lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam eléyìí fi hàn wá anna Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam afdalul khalqi ala al-itlaq. eléyìí fi hàn wá pé òun lẹni tó lọ́lá dùnú gbogbo ẹ̀dá ọlọ́run ọba tó lọ́wọ́ bàdá pátápátá kò sí ẹni tó ga tó àlẹ́ ìṣòro wá àyíṣẹ́ lọ ámbọ̀tì pé wọ́n ga jùlọ. èyí ti mà gbogbo ẹni tí ìwà ti sọ ọlọ́run ọlọ́run inú kò sí ẹni tó ga tó àlẹ́ ìṣòro kọ́ra gbà kọ́ra rẹ ẹnjọba gbà oní òrò rírì sí mẹ́mẹ́ ẹnjọba pọ̀ tí ó gbà oní wàhálà bá ọlọ́run tuntun wá wàhálà. ó wá nínú hadith tí ìmọ̀ àwọn mùsùlùmí ọlọ́run ọba kó fẹ́ wọn tí wọ́n gbà wá nínú sàkéèké wọn. wọ́n lẹ́nu bí muhammed sallallahu alaihi wasallam sọ ike ana sayyidu waladi adam wala tán ana sayyidu waladi adam wala tán èmi la tiwájú fáwọn ọmọ àná عبد الله بن عباس روى رسول إن الله فضل محمد إن الله فضل محمدا على أهل السماء وعلى الأنبياء أن يولون وضعوا أسيا بيكا في بيكا وأن نبي محمد صلى الله عليه وسلم دنيا يتم أن السماء أتلو يقبع عن النبي دنيا ونجمع أن السماء أيقام أيوة، ملكة أتلو يقبع عن النبي قالوا الله وقال sọ̀rọ̀ bẹ̀rẹ̀ náà àwọn yóò gbé lè jáde nínú sọ́nà ìkóbá. tí a bá wọ àdéhùn eléyìí bí hàn wá ọ̀la ti bẹ fún anabi ismail alayhi salam àti pé anabi ismail ga ju àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àtàwọn bàbá rẹ̀ lọ. sọ̀rọ̀ pé ismail lànàbì ibrahim kọ́kọ́ bí alayhi salam kò fẹ́rẹ́ ẹ̀yìn rẹ̀ lànàbì ibrahim ló bí anabi ishaq alayhi salam lẹ́yìn rẹ̀ àwọn akọ́lẹ̀ tí o tó fẹ́lẹ̀ ẹ̀kọ́ náà bí wọ́n tó bí àwọn ọmọ mi anabi ismail lọ ga gbogbo wọn lọ adéǹde ìgbìmọ̀ bẹ́ẹ̀ ìnáwó àhọ́fọ́gá mìmbẹ́ni ismail kìnnánà ọlọ́run ṣẹ̀ṣà kìnnánà nínú àwọn ọmọ ismail ẹni tí ó ṣẹ̀ṣà látara tiẹ̀ náà tó tún dáná bí ọlọ́run eléyìí tọ́ka nípa ẹni pàtàkì ní àti ìfẹ́ ní pàtàkì eléyìí náà ń tọ́ka nípa ẹni pàtàkì ló náà. ànábì Ismail alayhi salam olólọ́lá ju àwọn ọmọ ìyá rẹ̀ yókù lọ. eléyìí ti hàn nínú àdéhùn. nítorí pé àtinú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lànà ìwọ̀n Muhammad sọ̀rọ̀ bá àwọn sẹ́lẹ̀ ọ̀sẹ̀ jáde ilé ìtọ́ka sí ọ láti ń dẹ́kun dáhùn sọ̀rọ̀ ní ìsmail àyè ìfẹ́. òkú ìyanu láàrin àwọn àwọn ẹni tó mọ̀ nípa àtàn ibi láti inú àwọn àrọ́mọdọ́mọ ànẹ́bì ìsmail àyè ìfẹ́ ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ ànẹ́bì ìsmail lànẹ́bì wa Muhammad sọ̀rọ̀ bá àwọn àríwọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ tọ́lọ́wọ́ ẹ̀rí kí wọ́n ní wọ́n tẹ̀sà àwọn ọmọ kìnnánà nínú àwọn ọmọ Ismail wọ́n tẹ̀sà kìnnánà nínú àwọn ọmọ Ismail wọ́n wá tẹ̀sà kùrẹ́yì láti inú kìnnánà wọ́n wá tẹ̀sà bẹ̀ní hẹ́ṣù láti inú àwọn kùrẹ́yì kójú àdìgbọ́n tẹ̀sà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam láti inú àwọn ọmọ hẹ́ṣù. gbogbo ajá ń sọ̀rọ̀ ìdílábára ni wọ́n yàn ní Yorùbá náà táwọn àni wọn fún ètò ìtò òyìnbó pẹ̀lú. eléyìí mú ni mà nígbà wọn lágbáwá wọn ní ọlá ju ẹlòmíì lọ nínú àwọn ẹ̀dá tó wọn bá dá léèyàn lágbáwá ga ju gbogbo àwọn yòókù lọ tó dá àti pé ká nífẹ̀ẹ́ wọn òun ọ̀gbẹ́ nínú ẹ̀ nítorí pé ìfẹ́ àti ìkórìíra nǹkan kan ní tó ní ìṣe pẹ̀lú ọlá àtàjùlọ. ọlọ́nkọ́ wọn ní ó gbé wọn ga àjọké tó mẹ́nu gbà fún káwọn náà ń kọ́ láti bẹ̀ wọ́n. ọwọ́ nínú hadith ìjẹ́ tó gbẹ̀lẹ̀ àwọn ìgbìyànjú ìmọ̀ràn ọ̀bọ̀ ọ̀gbọ̀n nìkan fún wọn. nínú ìjà àwọn lágbáwá ìgbàgbọ́ òdodo wọn ìkórìíra àwọn ẹ̀wẹ̀ ìdàgbàsókè àti ìtẹ̀kẹ̀fẹ̀ rí ni. torí di eléyìí eléyìí ó fi hàn wá gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe tọ́ka sí i wípé àwọn ẹni tó ń tẹ̀lé súnà lẹ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọn kì í kọ́ ní àwọn lágbára kiri pàápàá jùlọ lágbára mùsùlùmí tó ń tẹ̀lé súnà lẹ́dọ̀ Muhammad. صلى الله عليه وآله وسلم إلا نعلم حرب الكرماني رحمه الله تعالى إلى جنسة لأي دوار أهل السنة والجماعة ولونام من العرب حقها وفضلها من لنا وأهل السنة هذه دوار ونام جنوبا ولربا واتيا جنوبا وسابقتها نسل ما wá ń ju àwọn èèyàn ló kù fún wọn. wọn lọ fi gbọ́ wọn la ti nífẹ̀ẹ́ wọn ní àdéhùn Rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam nítorí ẹgbà wọ́ọ̀rọ̀ tó wá látọ̀gbọ̀ òdíje ọlọ́run nígbà tí ọ̀rọ̀ náà wà fún ọba ọ̀pọ̀ làwọn ní ìmánu ọ̀gbọ̀gbọ̀ onígbà ká àwọn lárúbáwá ìgbàgbọ́ òdodo àti tó kórìíra wọn ìgbé àgàbàgebè ni wàlẹ́ lọ́kùnrin kọ́ni ṣe ọ̀rọ̀ wà àwọ̀dìlẹ̀ mọ̀wálì àwọn òní máa sọ irú tí àwọn ẹlẹ́yàmẹ̀yà máa sọ àti àwọn ẹrú tó fi ń kí ẹni àkùkù làwọn eléyìí nínú àwọn ẹrú àwọn ẹni tó fi ń kí wọ́n kú ìlà àwọn lágbáwá ẹ̀rọ nífẹ̀ẹ́ ẹlẹ́dínà láyé tó gbóná làwọn àwọn tó nífẹ̀ẹ́ àwọn lágbáwá wọlé yòókèrú náà ní bọ́bí yín tí wọ́n ti gbà ń gbé ọlọ́run láti àgbò lọ́kùnrin. فإن قولهم بدعة وخلاف الراوين توكل ọlọ́run bá wá kó kí fún wọn láti wá wọn ẹ̀dáńdá lẹ̀ ní ìyá pàtó. Òmìnir ní ọ̀rọ̀ ọ̀gbọ́n àwọn ni wọ́n kó ọ̀rọ̀ ìwà fún wa láti inú síra àbá Abdul Karmani nínú síra tí wọ́n dáhùn pé ní ìṣòro òṣòro kálmùsàkì. Ìrètè mí àyè tó sọ nínú síra àyè kan nípa àwọn lárúbáwá. Ó ní alladhi alayhi ahlu sunnati wal jama'ah ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà nípa Muhammad. صلى الله عليه وآله وسلم اعتقاد أن جنس العربي أفضل من جنس العجم وانت أقول إتي يا الأرباوة قل لا يا تي الأرباوة نعم أسمع نعم يتكيب كلكم لآدم وآدم من تراب لا فضل لعربي على أعجمي إلا بالتقوى فقوة ما النبي آدم الآسف Atari ìpẹ̀lú ọlọ́run bá sì dá wa láti mọ̀ kíkọ́ sí àdìlọ fún lárúbáwá lórí ẹni tí èsì lárúbáwá àbẹ́ni tí èsì lárúbáwá lórí lárúbáwá àyàfi pẹ̀lú ìpáyà ọlọ. ṣùgbọ́n lásìkò kan náà òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kó máa bá wọ́n fi hàn wá pé ọlọ́run tẹ̀sà àwọn lárúbáwá láti gbogbo ẹ̀yà yòókù ó tẹ̀sà ìran lárúbáwá nínú gbogbo ọ̀ràn yòókù ó fún ọlá jùlọ àti ọlá èyí tó kúkú kò fáwọn yòókù nípa akọ́yọ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa wa jáde nínú wọn. sọ̀rọ̀ wa ní kí ni nǹkan èwo lọ yàtọ̀ tí wọ́n tó síwájú náà àti ní ẹ̀yà kan lọ́lọ́run ti yọ wọn àti kan ibi ẹ̀yà àti náà lọ́lọ́ lájú nígbà tó ti pé báwo lọ́gọ́ náà sọ wọ́n sọ bẹ́ẹ̀ ni àti àti inú ìran kan lọ́nà ti yà wọ́n náà ṣùgbọ́n àpò ẹ̀yà yẹn náà lọ́la àìsí ọlọ́wọ́ bọ̀ tàbíga fáwọn náà ìwọ́n gbogbo gíga wọn àní wọ́n kúrú sẹ́ lẹ́gbẹ̀ẹ́ àdúrà àti ọlásọ́nà ti fáwọn lágbàá nítorí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ológa ju gbogbo ọ̀dọ́gà ó la sọlá jù ní ẹni tí asọlá fún ó túnbọ̀ sí pé ìyá rẹ̀ àti náà rẹ̀ ń bọ́ òun náà ní ọ̀gá òun náà lọ́wọ́ lájú. torí de lẹ́yìn شيخ الإسلام يعني عبرانيهم وسريانيهم ìgbàgbọ́ àwọn ahlu sunna wal jamaa òun náà ní kéèyà àwọn lábáwá ọlọ́lá ju gbogbo ẹ̀yà tí èsì lábáwá lọ kọ̀ bá jẹ́ ìbúrání àbí sẹ̀ríyání tó fi báwọn ẹ̀yà àwọn ànábì tó síwájú nù. rumihim wa fursihim wọn bá jẹ́ rómáwá wọn bá jẹ́ fárísáwá wọn bá jẹ́ ìbò kò bá jẹ́ dúdú kò bá jẹ́ ìyówó lè jẹ́ àlẹ́ ìyà lábáwá lọ́lá ju gbogbo wọn lọ. وأن قريشا أفضل العرب والسنة بابوكي من الأربعة أبدا أو قريش منهم أو لولا لاجل وأن بني هاشم أفضل قريش أتبع بنو هاشم وتبع بقى لولا لاجل او قريش وأن رسول الله صلى الله عليه وآله وسلم أفضل بني هاشم كان النبي محمد صلى الله عليه wa alayhi wa sallam olólọ́lá jù nínú هاشم فهو أفضل الخلق olólọ́lá jù nínú gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run nafsan wa afdaluhum nasaba òun lọ́lọ́lá jù ní títọ́ lọ́ndà lẹ́nu òun ló sì lọ́lá jù lára àdílé tó ti jáde sallallahu alaihi wa sallam. eléyìí yóò fi hàn wá bí ebi ti ṣe pàtàkì tó kéèyàn jẹ́ni tó nífẹ̀ẹ́ àwọn lọ́ba wa eléyìí tó gbé wa lọ di eléyẹ onílàdí ìdánilẹ́bẹ̀ Muhammad sọlọ́lá àdìsílẹ̀ tẹ́tẹ́lá ìbọ̀lọ̀ bá ti ṣe sá wọn. alimami Nawawi ọlọ́wọ́ bá kú kẹ́wọ̀n wọ́n ní àdìsí yìí náà ní àwọn olùmọ̀ àwọn inú wọn fi tẹ̀rí wípé ẹlòmíì tí kìí ṣe Quraysh nínú àwọn alábáwá kò yé ṣe dọ́gba pẹ̀lú Quraysh ẹni tí kìí ṣe Quraysh nínú àwọn alábáwá lẹ́yìn tẹ̀bí kó ńlẹ́wọ̀ á torí ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí kìí ṣe nínú àwọn Banu Hashim ló tún ti jáde nínú àwọn ọkùnrin àlèbúwé àwọn Banu Hashim àyàfi àwọn Banu Muttalib àbáwọn ọmọ Al-Muttalib àwọn nìkan la lè fi ṣe déédéé pẹ̀lú àwọn Banu Hashim torí pé kí ni torí pé Banu Muttalib àti Banu Hashim nǹkan kan náà ni wọn torí ẹni Muhammad bọ́nà Abdillah bọ́nà Abdul Muttalib bọ́nà Hashim ṣùgbọ́n wọn pé àwọn tó bá jọ máa mọ̀tálù àtàwọn tó jọ máa hashim nǹkan kan náà ni wọn àgbẹ̀ ìṣe nǹkan kan náà àtùlùmọ̀tálù ló bí eléyìí hashim ló bí eléyìí ẹ bàbá ńlá ló bí eléyìí bàbá tí èdè bàbá ńlá ló bí eléyìí yàrá ń bọ́ ní gbogbo wọn padà dáko tẹ́bí ní oko kan náà wọ́n gbìn gbàdo tó nǹkan náà làwọn eléyìí tọ́ eléyìí yóò fi hàn wá kí kéèyàn fẹ́ràn ìtọ́lọ̀ fẹ́ràn kéèyàn kórìíra ìtọ́lọ̀ kórìíra eléyìí ń bẹ nínú àmì ìgbéyàn pọ̀lọ́ wọn bá bọ́. ó bẹ nínú àwọn èèyàn àwọn tó ti pé wọ́n kórìíra lárúbáwá wọ́n ti kórìíra àti ní lárúbáwá ẹlòmíín nu wọn wọ́n lọ bínú ni wọ́n lọ gbọ́mú wọ́n lọ bínú wọ́n ti sọ pé ah, nílẹ̀ lárúbáwá kan kìíní kan inú bí tó kó òun débẹ̀ ni. fa ìgbà kí tí ọ̀dọ́ láti kí ó ní ìbára kí ó láì lọ́dọ̀ wọn kí Ah, kíni kí n là kí n là ní òun tí wàá gbọ́ ìrẹsì lè dáa tó tó ọ̀rọ̀ àlọ́ kẹ́kọ̀ọ́ níbi tó fi wá sáàgbọ́ yé yẹn tí ọ̀dà máa rán òun tí wàá gbọ́ ìrẹsì lè pé tó tó ọ̀rọ̀ àlọ́ kọ́ níbi tó ti pinlẹ̀ kọ̀ọ̀kọ́ lọ́nà àwọn ẹni tẹ́lẹ̀ kéde wọn ni sáàgbọ́ ìrẹ̀ lè dáa tó. lẹ́sẹ̀ o lè gbìyànjú kí ọ̀nà ọ̀gbọ́n lárúbáwá kọ́ ọ wọ́n ti máa pè ọ́ lórí màá láàrin àwọn èèyàn yín ṣùgbọ́n nígbà tó o bá rìn tó a lò á rí pé ìdájú kan lọ. sẹ́nu mi ti kókò láǹfààní àti lọ síbẹ̀ tó máa kó lè ra àwọn ọmọ bínú wa pàápàá náà àwọn sẹ́nu àwọn kí wọ́n yẹn. wọ́n máa pọ̀ nìkan àbọ̀dà mi kó lè ra lárúbá wọn kódà tó ráhùn tó kọ́ ọ́nù tó àwọn gan nígbà mi. tòkánà mú kọ̀yẹ́ kọ̀yẹ́ lè fi ṣe kò lè rahimahullah nínú tíra ṣùgbọ́n òṣèré ọ̀tún mùsàkì wọ́n ní àtẹ̀hẹ́dùkú bí gẹ́gẹ́ ìlà àrọ̀bí yẹn ti gẹ́gẹ́ ìmọ̀ àhájẹ́ ti nìfà kí ẹ máa sọ èdè tí èsì lágbára láì jẹ́ pé ẹni bùkátà láti ṣe bẹ́ẹ̀ ìwà àmúnáfi kéèké. tẹ̀kọ́ ga òun náà yẹ kó replace English lẹ́nu mùsùlùmí èsì pé dáhùn àwọn àhà táwọn sọ ìgbó bí ọgbẹ́ rẹ̀ ilé yẹn túmọ̀ sí pé yàní tabagbalagba wa lọ́yìn tí gbogbo ọmọ sọ ó ní universal language fáwọn mùsùlùmí pọtùkánùwà wọn náà máa kíyèsí gbogbo bí tó bá dé nílé àwọn mùsùlùmí níbi táwọn mùsùlùmí bá wà ó rí pé àkọ́kọ́ tí wọn náà kọ́kọ́ wí ní kíni assalamu alaykum èdè yìí bò mọ àyàgbá ìlànà ẹ̀ tí wọ́n bá ti wá sí assalamu alaykum tó dáa táwọn wò kọ́ gbọ́lára kébà kébà hàn. كيف أنت كيف أنت يا أخي كيف أحوال المسلمين في بلادكم Sọ́mọ́ wá pé kí ọ̀gá alhamdulillah wọ́n bá bá ọ̀gá àdékúrò ju bàbá ẹ̀. Ilé ìtumọ̀ sí pé subhanallah ó yẹ kí Mùsùlùmí gbélé. Ẹ yẹ kí Mùsùlùmí lè gbélé. Tí ọ̀gá sí kankan ju wípé wàá gbọ́ Al-Qur'ani yìí, wàá gbọ́ Sunnah Nabi sallallahu alaihi wasallam yìí, eléyìí náà tó. ó tó láti sìn lójú kòkòrò láti fi máa kí ni mẹ́sẹ̀gì ọlọ́run tó fi ránṣẹ́ sábà láàyè. pé wọn lè dọ́gba ẹni tó ń tu fún àtẹni tó náà máa túmọ̀ rẹ̀ fúnra rẹ̀ wọn lè dọ́gba. ìdòwò kò tẹ́ sí kótópẹ́ ni tí ń tu fún ọjọ́ mi ẹ́ kókó lọ́wọ́ mi tọ́lọ̀ òwe. tòṣùwọ́n tí wọn náà máa mọ̀ fúnra rẹ̀ wà lójú wà lé. torí de eléyìí <clears throat> ẹ̀dínká nífẹ̀ẹ́ wọn nínífẹ̀ẹ́ wọn wọn bẹ nípa nífẹ̀ẹ́ ẹni tí a nàbí sọ̀rọ̀ wá àdúgbò náà tọ́ka sí ká nífẹ̀ẹ́. wàláìkín ó bẹ ní lábá ẹni tí kìí mùsùlùmí o ó bẹ ní lábá wa ẹni tó jẹ́ lẹ́sẹ̀ alágbélé o bí wọ́n bá ti ṣe rí wọn ní Lebanon Egypt Syria. tí a bá ti ṣe wọn láwọn ìlú dáadáa lóko yẹn bákan náà apá kan wọn tó wọn ti kú yẹ lọ ní Nàìjíríà. ìjọba ni wọn bẹ́ẹ̀ mọ́tàdì ti o ṣe gbogbo yẹn náà ní sàlámà lẹ́kọ̀ọ́ torúkọ kan ti jẹ́ lárúbáwá èèyàn ti àgbélébù márùn àwọn ti sàlámà lẹ́kọ̀ọ́ ti pé kéwìn tàbí òye wa òun sàlámà tẹ̀lé yẹn. irú wọn náà làwọn Lebanon tó pọ̀ láwọn kọ́ńtírì ti wáyé àwọn lẹ́bàrán tẹ́lẹ̀ ti ń tajà lẹ́kọ̀ọ́ gangan orúkú sọnù gangan ló mẹ́ẹ̀ tó gbogbo irú àwọn wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nù wọn ẹ máa kíyèsí wọn. tí ò bá jẹ́ nà fárí yóò sì jẹ́ rọ́ọ̀fẹ́rì tí ò bá jẹ́ lẹ́sẹ̀ alágbèlè yóò sì jẹ́ ọ̀kan náà àwọn ṣíà ìbí òye wa kí wọ́n sọ̀rọ̀ máa wò pé nígbà tẹ̀ ti jẹ́ lábáwá náà ló bá ti dá lọ́dọ̀ ẹni tó ní bákan náà ó ń bẹ nínú wọn ẹni tuntun tó ní àkéèdà láti dàgbà ọ̀pẹ̀là gẹ́gẹ́ bí àwọn dòró àti àwọn nùkọ̀ ìríyà àti nípa kí náà wọ́n burú gan-an wọ́n bẹ̀rẹ̀ sí wọn dípò wọn jẹ́ pípé burú àwọn eléyìí àti kéèyàn sọ́ra níta ń sọ pípé wọn lárúbá tó jẹ́ mùsùlùmí tó ti jẹ́ ní tí ń tẹ̀lé súnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọn ló sì rí tó bá ti bá wọn pàdé tó náà bá ti yọ tó ní yẹn tí wọn jẹ ó kì í wíwọ ti mara ẹni ti pẹ́ mi mara ẹni tó ní fẹ́ sọ lẹ́nu tó hàn wá. irú àwọn eléyìí wọn máa ń fẹ́ràn àwọn mùsùlùmí ọmọ ìyá wọn láti fi kíbi lágbàlá yìí. Nígbà bá bá rú ẹ̀ lálejò kò ní mọ tó fi sí ọ lálejò sàn pé ṣé dákúnfún lórí dákúnfún lórí dákúnfún lórí bí ẹni tó fẹ́ pẹ́ nìkan dé ọ̀dọ́ pẹ́ nìkan dé láti nàìjíríà wà ní ẹbí lẹ́yìn ẹbí lẹ́yìn tí ọ̀fẹ́ kankan ìtọ́jú láti jẹ ẹbí lẹ́yìn tí ọ̀fẹ́ kankan ẹni pé kí wọ́n lọ kó tí wa tí wọ́n lọ kó jẹ̀bi inú wa tí wọ́n lọ wọ́n ti kó gbogbo ẹ̀ dálẹ́ o tó bá yá yóò gbé lọ lu rẹ̀ tó bá fẹ́ yóò lọ́kàn tó lù lọ tó bá lè kó díẹ̀ wá. <laughs> tàbí kò lọ́kàn bí owó lọ. àwọn ìgbà gbígbé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ń bọ́ sọ̀rọ̀ mímú sọ́làkìn ìmàní látara ìmàní ní ti ń bọ́ sọ̀rọ̀ ọmọ ìyá mi ni láti kàbọ̀ ọlọ́run àjọgbọ́rọ̀ ọba tó bá kan náà àjọṣẹ́ ní súnà nẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ wà wà àríwá àríwá ọ̀sẹ̀ náà. ilé ìwé ìgbìmọ̀ ìyàwó lẹ́nu pé ah, sẹ́kùn òǹdí mi lọ́wọ́ ẹni fúlù tí wọ́n gbọ́ fún mi rẹ̀ tí wọ́n náà dì mú báyọ̀ kọ́kọ́ fún mi. báwo la ṣe rí òun wọn yọ ọ́ lùdú alẹ́ bá àyè ẹ̀kọ́ yìí lọ́gbọ́dọ̀ kó ti sílẹ̀ kan lóṣù òun gbá yan ìgbà mi ẹ̀ka lọ́gbọ̀n òun gbá yan à ń kó gbogbo ní òde bá tó tutù náà àlà. subhanallah tó eléyìí amókòjé pé òkúwà ìsìlámíyà àfọ́dẹ̀kọ̀ alkọ̀wíyà yóò gbilẹ̀ láàrin àwọn èèyàn ìjọba ẹ̀yà tó dókú ìtọ́jẹ́sì ẹ̀sìn Islam ètò ní agbára yọ̀ọ̀rá ètò láàrin. Sọ́ńdé lè ká nífẹ̀ẹ́ ní sọ́nà ọba nífẹ̀ẹ́ sí ọbẹ̀ nínú kàtọ́dá. Eré ìjọsìn àwọn ọlọ́ba wa. Torí ẹ̀ nọ́mbà ló ti jẹ́ pé kápọ̀ ìpele lọ́ba wa sí ẹ̀sìn. Ká sì mọ̀ nípa rẹ̀ nínú tí máa jẹ́ kí ìmánì èèyàn lékún mi. ìṣòro pé tọ́ba ti mà nípa rẹ̀ bẹ́ẹ̀ lọ́ mà ní confidence in your religion. bẹ́ẹ̀ ló ní pé ọ̀nà clear níwájú rẹ̀ kò sẹ́ni tó lórí ọ̀sán jẹ. ẹ dákun kí ọmọ rí ẹ̀sẹ̀ jẹ tí oríire ni àbí èso oríire oríire ńlá gidigidi. ìṣòro pé ẹni tó ń tẹ̀ funfun wọn lọ́ọ́ funfun ẹni tó tó funfun náà ló kú padà tó dúdú wọn ló kú padà tó yẹ ṣùgbọ́n nínú ọba bá ń ràn a lọ́wọ́ kí yẹn ríran kí yẹn kú ní ipò ẹni tí wọ́n lè máa rí tẹ̀jẹ́ pẹ̀lú yahmadila kí yẹn ràn dúpẹ́ fọlọ́. alhamdulillah ẹ̀sìn ìgbé àwọn ẹ̀yà yẹn ṣé orin nwere ṣe fún wọn òun náà kò sí kò sí ó wù wọn kó orí orí spread náà látàrí àwọn ẹ̀wù wàhálà tó ẹ̀wù yà tó làwa ní ìsinmi báyìí ọwọ́ kíkà kan wà bára sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kéde gbogbo yẹn ló fẹ́ẹ́ dé pé kí ni èrò lẹ́kùn amẹ́nisìn lẹ́kùn afọ́ aláṣẹ lábẹ́ ẹ̀kọ́ ẹ̀rọ̀pọ̀ ẹ̀rọ ibi táwọn àwọn lábáwá yẹn àwọn tàbí ẹ̀rọ ibi táwọn gbé ìsìlá ẹ̀rọ ibi táwọn gbèdé ẹ̀rọ ibi táwọn ti gbé ẹ̀rọ ibi táwọn gbèdé wọ́n gbé ìsìlámù títí wọ́n gbé títí àpàtẹ́jẹ́ granite mountain. níbi tí France tó fi bẹ̀rẹ̀ tó fi pààlà pẹ̀lú pin ìgbà tí wọn ò lè borí àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ àwọn èèyàn tó ń bẹ ń gbà yẹn Islam ti gbé bẹ̀ àwọn kì í sọ̀lẹ̀ àwọn ń fẹ́ kí ìmọ̀lẹ̀ ọ̀sẹ̀ ká gbogbo àgbáńlá yìí ewu bí tí wọ́n bá dé mélòó làwọn arí fi kún mélòó làwọn arí fún la hawla wala quwwata illa billah lórí la bàjẹ́ nu dáwọn ti tún sí ọ̀pọ̀ torí di ilé ẹjọ́ gbìyànjú dẹ̀ mọ́ ká fẹ́ràn àwọn tó lọ fẹ́ràn tó lẹ́nu dáadáa. wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àpọ̀nù. فنطق بالإيمان لسانه olè ló ń kí wọn ni wọn jáde lórí ara wọn ni wọn gbọ́ náà bá gbọ́ lórí rẹ ẹlòmíràn wọn kó tó bá tó báwọn lọ́wọ́ fi lé ìjà wọn sábẹ́ yẹn àwọn náà àti ah, ìtàǹtò ọlọ́run náà wà náà náà ló fi ní ká dé ńgbà táwa dé pa ń fẹ́ wa kó rire òsè irú àwọn ọ̀lẹ́ bíi tiwa oníkàmọ́ ọbẹ̀ láàrin wọn pa oníkàmọ́ bàjẹ́ pé á wà láàrin àwọn ẹni tó dáàbò tòbí tó tọ̀ èyí ló fà ló jẹ́ pé gbà mí àwọn èèyàn sọ pé wọ́n àwọn lágbára ṣe discrimination wọ́n gbá yẹn méjì ṣiṣẹ́ ẹnìkan lágbára ẹnìkan ìtagbára ẹ̀kọ́ kan náà wọ́n ti jọ kọjá jù digiri kan náà wọ́n jọba tí wọ́n fẹ́ nìkan ní ìlọ́po ìjọ fẹ́ nìkejì nítorí pé ẹni tí wọ́n fún ìlọ́po ìjọ fẹ́ nìkejì yẹn lárúbáwá lọ wọ́n wá gbin lẹ́jẹ̀ wọ́n fún ọ̀nù one thousand naira wọ́n fún ọ̀nù two thousand naira lóṣù wọ́n wá gbin lẹ́jẹ̀ gbogbo olùsèré jẹ́ bẹ́ẹ̀ tá a ti mọ sọ́kà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ dáhùn tọ́lá wọn tọ́lá ni tọ́lá bá wò tó lẹ́kọ̀ọ́ kan náà lẹ́jọ́ kù the same degree and maybe ìwọ distinction ló tún gbà ohun mọ̀kúbóró five. nígbà mi wọn lọ sọ pé wípé àgbẹ̀wò lágbára òun bí àgbẹ̀yẹ ń tètè lágbára bẹ́ẹ̀ ni àgbẹ̀wò tó bá nímọ̀ tó bá jọ nímọ̀ lójoojó àgbọ́yé wọn lè má jọ dọ́gba àgbọ́yé wọn lè má jọ dọ́gba nítorí pé èdè tiẹ̀ sẹ́wọ̀n tó náà ti kọ́ mọ̀ ní èdè tiẹ̀ ni wọ́n fi ń bá wa sọ̀rọ̀ bí wọ́n ṣe tètè lágbọ́yé tí wọ́n bá wa sọ ọ dájú pé wo ní fẹ́ tètè lágbọ́yé rẹ̀ kò sí bó ti lè gbédè tó ìdòwò pé ní ìsinyìí ẹnìkan kì í ṣe Yorùbá ọgbẹ́ Yorùbá àwọn àdìjọ kẹ́kọ̀ọ́ lédè yorùbá àbí èyí wa òun náà ti gbọ́ yorùbá dáadáa ṣùgbọ́n àdìjọ kẹ́kọ̀ọ́ lédè yorùbá ó dájú pé tí ìkíní kejì wa bá fẹ́ sàlàyé táwọn ẹni tí ń gbọ́rọ̀ tí wọ́n bá jẹ́ ọ̀mọ̀ràn yóò hàn tí wọ́n fi léyìí àlàyé rẹ̀ yé àbí èyí ṣùgbọ́n lè bọ́ bá sàlàyé débì kan kásẹ̀tì ń já fa nítorí pé ẹ̀ẹ́dẹ̀gbọ́n ní tí wọ́n bí méjì òsì mo ti lè gbọ́ english yìí tó tọ́ ha ìwà dé àárín àwọn òyìnbó tó léde nǹkan ó rò pé òtún gbélé mọ́ná ẹ̀yìn ọ̀rẹ́ ìlú wa mọ̀ apagídí sọ̀rọ̀ gbọ̀ngàn sọ̀rọ̀ tí mo tí mo pọ́npọ́n tí mo kó dálẹ̀ náà tí mo kó dálẹ̀ òyìnbó yẹn mọ̀ wá tó nà ọlọ́run gbogbo kí ìdá ti ti fìyàn fìyàn bá gbọ́ àlàyé yẹn kò ní dàbí tẹ̀lé tó lò dúkìá haúsá ẹnìkan náà haúsá ni wọ́n fẹ́ sàlàyé lójú haúsá haúsá náà fẹ́ sàlàyé lójú haúsá kò lè dọ́ra haúsá yẹn èdè tí ẹ ní ọlọ́mọ báwo ti kọ́ náà bí ọlọ́mọ báwo ti pa hàn bí ọlọ́mọ àmọ́ wọ́n ìtọ́jú àlọ́dọ̀ ṣe ní ẹ̀fẹ́ sàlàyé kò yí àbí ẹ̀kọ́ ìwọ̀n bẹ́ẹ̀ jọba yí ọlọ́run kò lè sí torí pé kí ni èkúkú tèdè rẹ̀ ìwọ gbọ́ mi nǹkan tó wá kéde ìdìbò tẹ ẹ bá gbọ́ ìdáná tó tóbi wọn táwọn ti máa yọ àwọn ará àtijọ́ yẹn jáde bí gúnnà tó mọ jáde gbá mú wọn ni mímọ gúnnà yẹn ti ẹjọ́ náà wọ gbà kíní kan ó yẹ Yorùbá ni tó burú wọn ká ti gbìyànjú ṣe àyè ẹ̀kọ́ tó òun náà kọ́ aṣọ Yorùbá káyìí. so ìtumọ̀ ayé kí bóyá gbòòyì tẹnìkan lè pé ju ẹnìkan lọ kí ẹsẹ̀ fún ọ̀sẹ̀ inferiorize ẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n ní ويتولون أزواج رسول الله صلى الله عليه وسلم أمهات المؤمنين ويؤمنون بأنهن أزواجه في الآخرة خصوصا خديجة رضي الله عنها أم أكثر أولاده وأول من آمن به وعاضره على أمره وكان لها منه المنزلة العالية والصديقة بنت الصديق رضي الله عنها التي قال فيها النبي صلى الله عليه وسلم فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام يرى آه سنة ما داقو wọ́n ti sọ bí wọ́n ti ń ka àwọn tàbí ànábì kù wọ́n ti sọ bí wọ́n ti ṣe máa ń ka àwọn ará ilé ànábì kù ó tún wá ka àwọn ìyàwó ànábì sọlá àṣẹlẹ. eléyìí wọ́n ń pè ní zikrul khas ba'da al-'am zikrul torí pé àwọn ìyàwó ànábì náà ń bẹ ẹnu ará ilé ànábì. wọ́n tún wá dá wọn sọ́tọ̀ tẹ̀m̀bí hẹ́n أهميتهن وتنويها بالاهتمام بشأنهن والزبالة láti tawájú pé ká mú èyí tí wọ́n pàtàkì wọ́n sì ṣe bẹ́ẹ̀ táwa nídìí kan lọ sídìí ká máa pọ́n wọlé ká máa gbé wọn gẹ̀gẹ̀. wọ́n ní àwọn tó tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam wọn kì í mú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam lọ́tàá torí pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn náà lẹ làwọn obìnrin tó máa àwọn obìnrin tó lọ ń pọ̀ mọ́ kúrò nínú gbogbo aburú wọ́n á máa tọrọ ìyọ́nú ọlọ́run bá fún wa wọ́n sì máa gbé wọn ga wọ́n sì máa ń sàpọ́nlé epo wọn wọ́n mọ̀ sí ẹni tó lọ́wọ́ bá sàpọ́nlé fún wọn wọ́n sì máa mọ́pá mẹ́sẹ̀ bọ́kù lọ́dọ̀ gbogbo ẹni tí máa ń kàn wọn lábò gbogbo ẹni tí máa ń búyàwó ànábì sallallahu alaihi wasallam àbí ń bú ọ̀kan nínú wọn àwọn tó tẹ̀lé súnà nàbì sọ̀rọ̀ àti làwọn ìbá wọn ti o. àdìwọ̀n ọ̀nà ìjọba ọ̀dọ́wù gọ́wùjù ìyàwó gọ́wùjù ọkọ. yẹ́nì ti jẹ́ pé gọ́wùjù ọkọ gọ́wùjẹ́tù ìyàwó bọ̀dù gọ́wùjù náà ọkọ àti ìyàwó máa jẹ́ mi. wọ́n máa mú àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ wá àti lẹ́ni wọn kì í dìtẹ̀ sí wọn. àwọn ìyàwó anabi ummahatul mu'minin ìyá ni wọ́n ti fáwọn olùgbàgbọ́ òdodo ẹni tó bá kọ̀ wọ́n tó bínú sí wọn tí ń lànà wọn falasna bi ummihi wọn bi yìí yá torí tó ń bú ti fẹ́ jẹ́ yá ìdí tí wọn fi jẹ́ yá torí gbogbo wàzúwájúhùn ummahatuhum àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam ìyá ni wọ́n jẹ́ fáwọn ìgbàgbọ́ òdodo gbogbo ẹni tẹ́ bá ti ti ń bú wọn òun ọ̀gbọ́ lọ́ngbọ́ ni gbàtí òfin gbọ́ lọ́ngbọ́ ọ̀mọ wọn níyà rẹ̀ torí ti ẹgbẹ́ bá bú wọn ìdí nu ti fi ń bú wọn. torí di eléyìí báyìí àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam èèwọ̀ ló dé lórí wa láéláé wípé sẹ́nìkan kọ́ fẹ́ wọn tó lòdì fún wa lẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ àbí kẹ́ni kò tiẹ̀ ní ìbálòpọ̀ kan pẹ̀lú wọn ó dà wúwo ọ̀gbọ́dọ̀ gbé wọn níwò pé á wọ́n fi wù mí á ṣé èèyàn wo màmá rẹ bẹ́ẹ̀ tí ìlà ti kó ilẹ̀ bá ti dàrú kò sì gbọ́n kò sì lórí lọ ṣùgbọ́n torí pé ìyá wa ni wọ́n ọ̀gbọ́dọ̀ wù wọ́n wò pé wọ́n wù mí o ò sì gbọdọ̀ pé pẹ̀lú wọn níwọ̀n nìkan ìwọ ni àbá ìyá tó ti pé ìwọ̀n tó gbọdọ̀ dá wà pẹ̀lú rẹ̀ léèyàn nìkan lólè ẹ̀wọ̀n pé ìyá tí kò rẹ̀ ga ipò wọn ga púpọ̀ bẹ́ẹ̀ làwọn ìyàwó ànẹ́gbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم àwọn ìyàwó rẹ̀ ìyá wa ni wọ́n ṣe o nípa kátà kan wọn kátà gíga wọn. torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kátàgbéga wọn kátàgbéga wọn kátàgbéga wọn máa lé àgbọ̀dọ̀ bẹnu àtẹnu wọn ọmọ wọn kó wọn ṣe zina pàápàá jùlọ àìsàn ọlọ́wọ́n bá kó yẹn lófin sẹ́mi kó àwọn onáfìkì mẹ́dínà wọn parọ́ bá ti fọ́ tẹ̀ láti òkè àwọn bá ti fọ́ ìyá ńlá wa torí ẹnikẹ́ni tó bá lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti pọ̀ mọ́ pọ̀wọ́ káàfin kẹfìrí ló ń tì ọ́ nítorí pé pọ̀ ọlọ́wọ́ nírọ̀nù ọlọ́wọ́ bá tó ní kí èso ń zina kò sí zina ọjọ́ lọ́wọ́ bá ó di kíni ó di kẹfìrí ṣùgbọ́n ní tọ́lá yìí Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ arígbó tọ́lọ́rọ̀ a alimami ibn kathir rahimahullah ta'ala wọn ní èyí tó wá dọ́gba jù nínú ọ̀rọ̀ méjèèjì ni pé kò sí ìyàtọ̀ láàrin àwọn náà àti àìsàn bí ọlọ àwọn àná kò gbé ẹni tó bá parọ́ mọ́ kan ní ọkọ̀ ṣe zina bóyá lójú ayé ànábì àbí lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam ọwọ́ káàtó. sẹ̀rọ̀ pé bẹ́ẹ̀ ló gbóyin zòònù àbíkẹ́lẹ́ ọ̀sọ́ ẹ̀mí kí ọkọ̀ mọ́mọ́ fẹ́ nu arọ́ọ̀. ọ̀fẹ́ sọ nípa ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam Sauda bintu Zam'a bàtí Sauda dàgbà ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n di pé bọ́yá lílọ sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n rí pé ànábì sallallahu alaihi wasallam bọ́yá wọ́n ní wọn ò fàtọ́dọ̀ wọn bí tẹ́lẹ̀ tó ọba ní wa anabi sọlá àṣẹlẹ èmi fi ọjọ́ tèmi tẹ́ẹ̀fì máa wádọ̀ mi tọrọ fún Aisha sọdí ọlọ́wọ́ àná anabi ti gbà sẹ́wọ̀n kí ẹ̀tọ́ èèyàn tí yẹn bá fi ṣe sàárà àníkẹ́ni tí ọgbà lọ́wọ́ rẹ̀ fi ṣe ó ṣàbòsí fún un sẹ́wọ̀n kó lówù ló fi ṣe sàárà wọn fọ́ọ̀tẹ̀ fún ẹnìkan gbọ́dọ̀ wà máa sọ nípa sọ́dà yìí nígbà àwọn àbá mi tó ọ̀lẹ́kọ̀ọ́ ti máa sọ gbẹ̀ngbà tó ti gbó ti gbó àbá ti gbó ti di àpàtì subhanallah ìyá rẹ ló bá ìyá àwọn olùwàgbọ́ òdodo wọ́n ti jọ́ka nínú wọn fẹ́ẹ́ kọ́ ọmọ bẹnu àtẹ́lù fẹ́ẹ́ kọ́ bẹnu àtẹ́lù sọ ẹnu rẹ kẹ́nu wọn mọ̀ bá kó bá wa ẹnu ló ti ti kó bá yẹn pàápàá jùlọ ìgbà tí o bá sí mà tí ẹ kàn fẹ́ máa sọ àsọdùn ẹgbẹ́ ọ sọ̀rọ̀ débi kan náà fúnra ní ọlọ́wọ́ ẹgbẹ́ lọ síbi jẹ̀mà á tọ́lá yẹ pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ bá níbi kan tọ́lá ọ̀pọ̀ tó níbi tí ọ̀gbẹ́ jẹ̀mà ń ti géètì wọn ẹgbẹ́ lọ síbi jẹ̀mà á ìgbà tí o bá sí mà tí ẹ ti dẹ́ sọ àsọdùn tẹ̀lé máa ń bí sọlọ́lá àlùsọ̀lọ́ wọ́n ti tayọ ẹni tá a mọ̀ pẹ̀lú àtẹ̀lù wọ́n ti tayọ ẹni tá a lè máa bàjẹ́ nítorí pé nítorí wọn bá bá pọ́nlé kí yẹn bá bẹnu àtẹ̀lù ìyẹn tẹ́ ẹni tó lọ́wọ́ bá gbé ga tí yẹn bá tẹ́ńbẹ́lú ẹ̀ àbùkù ọ̀jẹ̀ sí yẹn láéláé ọlọ́kọ̀ tá a lọ wa. ọjọ́ síbi afẹ́síwájú náà dábàá kí ọ̀nà kan illa anta astaghfiruka wa